gbogbo obìnrin tí wọn kò bí mi mọ́ àwọn ìṣòro tí wọn kò dábọ̀ mi lórúkọ Jésù ni mo fọwọ́ sọ̀yà pé báyìí kọ́ ni ó máa rí lọ. mọ́mí tó ń bọ̀ ah. ẹ̀yin lẹ́ ń kọrin tóun yìí dùn báyìí. ẹ àfi sùúrù ó lágbára àdúrà wa. àmín àmín owó yín náà ni mo lọ bá yín gbà nílé. Ah, ẹ ṣe ìbẹ̀rù yẹ gbà mọ́. kò pé òótọ́ ni ẹ mọ̀ pé five thousand naira lè ń gbà ṣùgbọ́n ìgbà tí mo máa rìn káàkiri inú mo dọ́dọ̀ ya John ó sọ pé jẹun lówó five hundred naira owó tiẹ̀ ló dín lórí ẹ̀ change yín ni mo kó wá bá yín. ó dà ẹ ṣe. ṣùgbọ́n ṣe yáwó lọ́wọ́ ẹ̀ ni abẹ́ ra nǹkan. àfi sùúrù ọlọ́run á gbàdúrà wa báyìí kọ́ ni ó máa rí lọ ni ó máa rí gbogbo tí wọn kò bí mi mọ́ àwọn ìṣòro tí wọn kò dá mọ́ mi lórúkọ Jésù ni mo fọwọ́ sọ̀yà pé báyìí kọ́ ni ó máa rí lọ. àríyọ̀ sórí owó yìí mi yọ kọ́bọ̀ ń bẹ̀ o àfi tí mo yọ tí mo fi wọ mọ́tò ni mo mú wa owó onírú oníyọ̀ ni owó yìí jọ ṣàánú mi o. ẹ ṣe parọ́. tẹ́ bá fẹsẹ̀ rìn kí ni bẹ́ẹ̀ aburú wo ni bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ sẹ́ẹ̀ lè fẹsẹ̀ rìn ni. ẹ ẹ kí n fẹsẹ̀ rìn láti ibiṣẹ́ wá síbí. ó dáa náà ọkọ̀ àpò lè gun ọwọ́. ìyá àsúnbọ̀ ẹ mo retí mo fẹ́ ṣe yín ni o tẹ́ ẹ bá mọ̀ ẹ ní máa ṣe gbogbo èyí tẹ́ ẹ ń ṣe yìí tó bá di ní ọjọ́ rọ̀ ń ṣètò àwọn nǹkan kan lẹ̀ tẹ́ wẹ̀ wíwẹ̀ tẹ́ sì wá jẹ àṣìjẹ kan àṣìjẹ tẹ́ jẹ yìí àti wíwẹ̀ tẹ́ wẹ̀ mo fi ní ọjọ́ bọ́ sọ́jọ́ rọ̀ káwọn èèyàn má bàa rí yàn òróró ọ̀kùn kò ṣeé sọ fìtílà lẹ́yìn ìwẹ̀ yìí ọ̀rọ̀ yẹn ọ̀dàyọ̀ sọlọ́gbọ́dọ̀ ayé òsì nílùú fún yín jó mọ́ ẹ̀ẹ́bọ̀nú ọlá àwọn tí fáwọn olóòkan yọ náà má mi làwọn ò lè jà roko ha mo sì tò sẹ́pà wòrí wọn ọ̀rọ̀ wọn dayọ̀ ọ̀rọ̀ ti yín náà ó dayọ̀ ọ̀rọ̀ ti yín ó dayọ̀ o bó ṣe rí nù. àríyọ inú mi á dùn o tó bá bá mi ṣe léyìí o kí n tiẹ̀ kúrò nínú òṣìṣẹ́ tí mo wà yìí ó ti sún mi kọ́nà mi tiẹ̀ kó tiẹ̀ kó náà èyí sẹ́ sọ yìí náà èmi náà ó máa bẹ́ẹ̀ ó ti ṣe ṣe bẹ́ẹ̀ sì fẹ́ ṣe àwọn kò burú nígbà náà sorogbodo ayé ò nílù fún yín jó ẹni ẹlẹ́ni ò sì nígbà ṣe yín ṣe àwọn ọba alájà yóò níjọ ṣubú ìyálọ́jà òkè ìpè oníjẹ́lẹ̀ ọyọ́ lànàkomi lànàkomi bàtàkè ọlọ́run ó máa lànà ayọ̀ fún ọ. àmì àríyọ̀ wo ṣòro ní one thousand tó ló fẹ́ ṣe fún mi ń jọ sí yẹn mo sì ní lọ́kàn o tó bá ti bá mi ṣe léyìí tán tí mo ti ń lò tó ti ń ṣiṣẹ́ lára mi dáadáa màmá ma one thousand yẹn màá wá ṣe. àyọ̀ṣe tí ò sí fọ́lọ́hún ó ti di ṣíṣe. ẹ wá rí báyìí àwọn nǹkan kan wà tẹ́mi náà máa wá ṣètò lẹ̀ sorogbodo ayé ò nílù fún yín jó ẹ máa ṣàṣẹ sorogbodo ayé ò nílù fún yín jó ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ yín ṣe o àwọn babalájà ayé ò ṣubú ìyálọ́jà òkè òpè kọrin ìwọ̀n jó ṣọmọ bá ni wọn nàbọ ọmọ ẹrú wọ́n tẹ́ kọ́ bóyá ń kọrin yẹn kó máa pariwo ọmọ ẹrú ló fẹ́ mú ó yẹ bẹ̀rẹ̀ sí ní kọrin ọmọ ẹrú ló fẹ́ ọmọ ẹrú lásán lásán ẹ̀yẹ́ máa lọ lẹ́jà. ẹ wọlé o kí ah, wọ́n ti ń bọ̀ ẹ ká sàn wá. ká sàn ẹ wọ sẹ́rí làárọ̀ yìí wọ́n tẹ kọ̀ǹpilẹ̀ pé ẹ̀rù gbọ́pàmì tẹ̀sí lọ ṣiṣẹ́ wọ́n ní báyìí bójú kékeré ìwà kẹ́ bá gbà ti yé yín. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o. ẹ bá ti wá jẹ tán ẹ bá mi sọ fún sọ̀rọ̀ bọ́pọ̀ má bọ́n mi wá sẹ́ta ṣọ́ ti yé yín ẹ má ronú ṣé ti yín nǹkan tí ò tí tó dé ni ó ń bọ̀ wá tó ó ń bọ̀ wá ṣẹ́kùn. ẹ ṣé gan ibi ò ní pa yín o ẹ ṣé gan. Thank you ṣiṣẹ́. nígbà tí mo wà ń ta tọ́lá ni wàá pè mí lọ́mọ ẹ̀rú. ọmọ ẹ̀rú orúkọ wo nìyẹn kí lè fà débẹ̀. nígbà tí mo ń kọ àgbálùmọ̀ dundun mo bá ló fẹ́ mo máa ń pè mí òkú ṣọ́ mo bá pè ọmọ ẹ̀rú ni mí. òfìlẹ̀ òye ni tó bá yẹ kò ní sọ bẹ́ẹ̀ ìwọ ọmọ ńlá ọmọ yìí ni ọmọ ọba ni kódà oníyìí jù ú lọ fílẹ̀ ṣọ̀ṣùgbọ́n wọ́n ti máa tún jẹ wá wọ́n á jẹun jẹun síbi wá. babaláwo tẹ́rẹ́rẹ́ tẹ́rẹ́rẹ́ babaláwo gbalaja bíi náà wádìí á fún ìrẹ̀tẹ̀ méjì tí ó tẹ méjì látẹ́là tí ó là yẹbẹyẹbẹ bí ọba rẹ kẹ ǹjẹ́ kí ni ó tẹ méjì látẹ́là ìrẹ̀ ni ó tẹ méjì látẹ́là dẹ́dẹ́rẹ́ tá ó fi lówó lọ́wọ́ dẹ́dẹ́rẹ́ ìrẹ̀ ni ó tẹ méjì látẹ̀là tá ó fi bímọ lẹ́mọ dẹ́dẹ́rẹ́ ìra ni ó tẹ́ méjì látẹ̀là dẹ́dẹ́rẹ́. ìlẹ́mọ̀bìnrin asákéré yọ ọdún rèé gbà ọ̀rọ̀ rẹ ó dayọ̀ àmọ́ kó o tó lò ó máa pe àwọn àyájọ́ kan sí i ó mà ní ọ̀wọ́ lọ gínígínà abúfàlà. ọwọ́ ní gínígínà abúfàlà. ọwọ́ ní gínígínà abúfàlà. ọwọ́ ní gínígínà abúfàlà. ọwọ́ àlàlà abúfàfin. ọwọ́ àlàlà abúfàfin. ọwọ́ sàlábìfà lódùmarè kọ́mọ aráyé fojú re wọ̀ lónìí. ó dán mọ òòṣà òkèlè ní káyé fọwọ́ wọ̀ mí. káyé fọwọ́ wo wù ọ́. fọwọ́ wo wọ̀ mí. kọ́fọ̀wọ́ re wọ̀ ọ́. kọ́fọ̀wọ́ re wọ̀ mí. kọ́fojú rere wọ̀ ọ́. kọ́fojú rere wọ̀ mí. o ní sílẹ̀ tẹ̀. mi ní sílẹ̀ tẹ̀. sẹ́nu kọ́fílẹ̀ re wọ̀ ọ́ káyé ó bá tiẹ̀. ti pinnu láyé mi pé mi ò báyà rẹ mọ́ àní mo ti ṣèpinnu pé mi ò fẹ́ yà nílé mi oríṣiríṣi ọ̀nà ṣóun ni a lè fi jẹni ìwà mi ìṣe mi kó má kó ìyà jẹ mí ó mò ń bẹ̀bẹ̀ ó ṣá dá. ebi ń pa mí. Ah, ọlọ́run ọba o nǹkan tí mò ń rò tí mo fi jókòó sí ìbàyí nìyẹn kò sí nǹkan kan nínú ilé yìí mo jókòó síbí náà bóyá àtẹ̀mọ́ àríyàn tó máa kọjá tó máa ti máa tọrọ hundred naira bíi two hundred bó jẹ́ gàrí ni ká fi mu ìwọ ọlọ́run ẹlẹ́dà ah! ọlọ́run ò mà ṣàánú mi o. ẹ ká sọ ma. Ah! Bùdárọ́pọ̀. Ẹ yá sọ̀mọ́. Ẹ ká sàn. Ẹ kújọ mẹ́ta. Jọkọ̀ pẹ̀lú bólẹ́ wà lọ. Àmú lọ síbì kan ni. Wọ́pù ọ̀pọ̀ how are Ṣé wà ẹ wà mà. Bólẹ́ wà lọ láti jọ yìí. Àìwò àǹtí a ní láti ẹ mọ̀ ọmọkùnrin ògbúdọ̀ dúró sójú kan mo ní láti sáré lọ sọ́tún kí sáré lọ sósì torí jíjẹ mímu iná ni. ìyá ẹ̀ẹ́dẹ̀ máa bá láàánú pàdé ẹ pẹ̀lẹ́ káàbọ̀. kí ló ṣe bébì mi mà àti ah, ìjẹun ni ebi ló bí ń òun kò dé sí nǹkan kan ebi Ọlọ́run my baby come ah so you have not eat since morning wow nle ko wa dọ̀ báyìí. don't worry your baby is back eh? sorry baby sorry uh, esma ẹ kì í ok ẹ̀yin gba change ma ṣẹ́gbọ́ ẹ fi wá àkànjẹ ṣẹ́gbọ́ ma wọ́n ẹ máa release òun fún mi ma ṣẹ́gbọ́. Mm -hmm ẹ jẹ́ kí fún òní special food ṣẹgọ́mà ẹ ṣe gọ́mà ẹ <laughs> ṣe múra yín ẹ <laughs> má wọlé ó máa tún padà ń sìn ó dà ẹ ṣe gan ni o ẹ ṣe ẹ ṣe gọ́mà á ní pẹ́ padà ń sìn. olúwa máa bá mi dúró tọmọkùnrin yìí o olúwa máa dúró tiẹ̀ á a máa ṣoore fún mi ṣoore fọ́mọ mi wàá rà láàánú kẹ́yìn tí lọ́ra gàrí. àsìkí máa ta ìyálà yẹ ẹ. <laughs> màámi ewu lẹ ṣe ìyá dáadáa ṣíṣe ọ̀dọ̀ yín ti pọ̀ tó yẹn ni ó ga ọ ẹniwò ẹniwò àgbàtẹ̀ tí ń dé náà ẹ̀wọ̀n máa ní ìdààmú tó máa fún yín ní helping hand ẹ̀ kò sí wàhálà báyìí fi wẹ́ lọ ẹ̀ ní wàhálà ok ok mo ti gbọ́ tí má ṣe rí yàn máa pè yín alright ma ok àbáyín sọ̀rọ̀ later ó dàbọ̀. Sikimata ẹ̀gbọ́n náà Ayọ̀mídé náà lè ṣiṣẹ́ yìí ikú gbàgbé ẹ e, ọ̀rẹ́ mi àrùn gbàgbé ẹ e o ikú gbàgbé ẹ e, àrùn gbàgbé ẹ jùlọ wọn ojú ṣàánú. báwo ni ọ̀rẹ́ ṣó wà wò ó mo bẹ́ẹ̀ ríṣẹ́ kan o ẹ ẹ ok máa text ẹ ní address ibi tó máa lọ so tó bá ti débẹ̀ wá kọ́ sọ pé látọ̀dọ̀ mi wọ́n máa fún ẹ ń ṣe kò sí wàhálà sí ìwọ ni kò ṣàṣọmọ dáadáa. mo ṣe mo ti mo ṣe mo dúpẹ́ o nígbà wà pẹ̀lú wọn ni mo ṣe gan-an. mo máa dúpẹ́ o iṣẹ́ iṣẹ́ ọmọ ọ̀dọ̀ yìí màá tún máa gbowó a ah! jẹ́ wípé iṣẹ́ àríyá òṣìṣẹ́ mi ni ọmọ ẹni sọ fún mi pé iṣẹ́ mi òṣìṣẹ́ mo lè ti ń rí nígbà wo sígbà wo ọ̀dà lówó ah! ni mo fún mi jẹ́ wọ́n mi wá fún mi. Ah, ah, Èkó nu Èkó, ìṣe Èkó ó lágbára gan-an lọ kò sí wàhálà. but point of correction èkó ti dàgbà àyìn ò lọ Lagos at fifteen ẹ máa pe bọ̀dá sí tẹ bá pe bọ̀dá sí ẹ pọn lé e ní ó ti yẹ bọ̀dé èkó kò sọ̀rọ̀. ó yà nà kí ló ń ṣẹlẹ̀ ń bolé dàmúlẹ̀ tí ń bọ̀ ń bolẹ̀ lọ. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ọmọ kan wà nílé bẹ̀rẹ̀ tó fẹ́ ṣe mí léṣe ó ti short blood wàá ní ìdògùn ẹ̀jẹ̀ ẹ bá mú míìkì yẹn ọ̀làǹdà ní kinní yẹn ẹ bá fi mílò sí tí olókùn tí olókùn mo fẹ́ o òun máa ń tètè supply ẹ̀jẹ̀ dáadáa ẹ papọ̀ kẹ́sí lẹ́gbẹ́dá kó wọn jọ ẹ tẹ̀lé ṣe kóńgò náà pé kóńgò náà máa ń kó ogun ẹ̀ ni ẹ papọ̀ wà ó yẹ ṣe wa. ṣé gbogbo yẹn wàá pọ̀ jù báyìí lórí iṣẹ́ tó wà ń lẹ́yìn náà. àní mo ti short blood ó lè ṣe àmì mo wà á lé pẹ̀lú ẹ̀ tí bá gba míìkì yẹn tí mo gbà sáà tán tí mo gbé jẹ̀dí ẹ̀ ti wà má tún lọ gba jẹ̀dí sí jẹ̀dí àràsà àbí kí n lọ sórí kétébè kí n lọ gba jẹ̀dí kétébè jẹ̀dí kétébè gẹ̀gẹ̀ ó ya wèrè gan ẹsẹ̀ máa lọ́pọ̀ báyìí ó máa lo lẹ́gọ̀fà Ah. máa lọ gbà yẹn sí tí bá mu jẹ̀rí kété bẹ́ẹ̀ alẹ́ la rí ẹ̀ mọ́lẹ̀. máa rọra máa rọra má ṣe rẹ̀ léṣe olómi ló máa ń rẹ̀ o. ẹ̀yin ọ̀rẹ́ nìkan máa ṣe sìmẹ̀sìmẹ̀ sìmẹ̀sìmẹ̀ bí aláìmoore èmi dẹ̀kẹ̀ yìí máa ń kà á bọ̀ ṣẹ́ gan máa ń kà á bọ̀ ṣẹ́ gan ọlọ́run ah, wọ́n mi jọ̀ ọlọ́run kan ti dàgbà ni máa kà á mọ̀ ẹ̀yìn gan fúnra yín ẹ máa gbà á síbẹ̀ ọlọ́run. mọ́ ah, mi jọ pé ẹ̀sà. wálé èpo fún mi lówó mi kó o one fifty ni. one fifty kò tí ẹ pọ̀ one fifty mo ní fígò mi ẹ gba fígò yìí. mi lè wá ní change báyìí. ẹ ní change ẹ kò sọ iná jẹ́ńbẹ́ nìyẹn mú sọ́wọ́. ó yá kí mú gbogbo three fifty dání èkó àìrẹ́lẹ̀ làwọn máa rí àwọn ṣàtẹ̀kọ tètè yé mi wọ́n ẹ̀ṣẹ́ wọ́n ẹ̀ṣẹ́ ní gbogbo tòkè àti tìsàlẹ̀ epo ń le. ẹ̀yin náà dé ẹrú mọ̀ ẹ máa ná bàálì ah, ah, ah. ẹ mẹ́ni ẹ̀ kò ní bàjẹ́ mi kọ́ ti ń ṣẹlẹ̀ nínú ayé mi gan àyánu ti ń ṣẹlẹ̀ látòkè ẹ mọ dúpẹ́ fúbọ́ọ̀lù àgbo Manchester ó ṣe dáadáa nu ayé mi gan àtòkè ló ti máa ń ju wa. kó ṣe dáadáa sẹ́mi náà ọmọ dáadáa lèmi náà. ààyè nọ́mbà yín wà lọ́wọ́ mi ẹ máa sẹ́ndì ẹ̀sìn ẹ máa bá yín sọ whatsapp. ó yá èkó èkó ìṣe èkó èkó tó gbé nínú èkó. ó ti yẹ mo tún lè padà wá ọmọ yẹn ò lè lọ mo tún lè padà wá. èkó èkó. bẹ́ẹ̀ ni ìyá john ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ìyá Sùnbọ̀ àwọn ọmọ yín ń kọ́ Sùnbọ̀ náà ń kọ́. ọwọ ẹ kú ara jẹ ẹ jọ mo máa fẹ́ tọrọ kankan lọ́wọ́ yín ni. ṣé kò le. mo mọ ìmọ̀ bóyá lè yá mi ní fóònù yẹn kì í fi pé one minute péré ni ẹ jọ nítorí Ọlọ́run. ojú ẹlẹ́dàá yín tó kò sí kírẹ́dìtì lórí fóònù mi kódà kò sí one naira lórí ẹ̀ mi lówó lórí kírẹ́dìtì. kò sí báwo mo ṣe fẹ́ ṣe ilé ayé mi báyìí bí mo ti fẹ́ rí fóònù tí mo fẹ́ fi pè kọ́bọ̀ òde sí lọ́wọ́ mi ìwé lè dàbí ṣàánú mi gbogbo wọn fẹ́ lọ báyìí torí ọlọ́ ojú ló ń rojú ṣàánú kí n má parọ́ fún yín ìṣẹ̀lẹ̀ èèyàn kan náà ẹ̀ṣẹ̀ fi three fifty ṣe mí láàánú sìn kémi náà fún yín nù ẹ̀ ẹ wá wò ó káàdì hundred naira ní kẹ́ lọ́ọ́ rà nú owó yìí o ẹ bá mi dá four hundred naira mi padà o ṣe bẹ́ẹ̀ kúkú mọ̀ mi tẹ́ ẹ bá dá four hundred naira mi padà mi ní sanwó lẹ́yìn o mo tiẹ̀ ní kí n ṣàánú yín ni ẹ gbà change four hundred naira ẹ mú wá fún mi o ẹ dáwó mi padà o mo ti ṣàánú yín kẹ́yìn náà ṣàánú ara yín ẹ ṣe aláàánú ni jìnnà sí i. ẹ mú change mi wá o ọ̀rọ̀ ògùn ló ń du aláìsí wọ́ta o. ìwọ máa lọ sí ọ̀dọ̀ ọ̀dà rọ́pò tí bá ti wá ń bọ̀ láti ibi tí mò ń lọ màá wá síbẹ̀ màá wá mú ẹ. mi ò lọ sọ́dọ̀ bọ̀dà rọ́pò màá dúró sílé. o ò lọ síbẹ̀ tó bá lọ bẹ̀ tó bá fẹ́ wá jẹun tá ló máa fún ẹ lóúnjẹ gbọ́ máa lọ síbẹ̀ jọ jẹ́ mú kí nínú ilé. ti ẹ̀dàbà yá sí ń bọ̀ ẹ jọ ǹjẹ́ ò láyé yín dàrú. nítorí nǹkan tẹ̀ ń jẹ tẹ́ fi ń ba ìtì ẹ̀ jẹ́jẹ́ kí ni mo ṣe fún yín. kò lè yé yín ṣé ẹ̀yin ò rí pé five hundred àtẹná fún mi ẹ̀ rí pé fake ni abẹ́mọ̀. èmi fake money ọlọ́run jẹ́ kí n ná fake money fún yàn. Ah, ah, ṣé kì í ṣípa yẹn ń fẹ́ bàjẹ́ ẹ́ ní àárọ̀ yìí tí mo jí kò sẹ́ni kankan tó ti wá náwó fún mi àtọ̀ sí ẹ̀yìn lẹ́wọ̀ fún mi ní five hundred naira mo dẹ̀ tún fún yín ní four hundred naira change ah, ẹ gba ẹ fún mi five hundred naira tí ò dáa ẹ tún fún ẹ tún gba change owó lọ́wọ́ mi èló gan la ń jẹ lórí card hundred naira five naira ni gain lórí ẹ ẹ five naira ni. owó tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí èmi kọ́ ni mo ní èèyàn kan ló fún mi kò sí kan tó kàn mí o ìdílà kẹ bá mi gbé five hundred naira mi kẹ gba four hundred naira àbí ẹṣẹ fíláṣì kan nínú méjèèjì ìdùnnà tó gba àwọn èèyàn ló máa mọ kọ́tà sí sílé fi jóná o. ẹ wo ẹ ṣáà farabalẹ̀ ẹ jẹ́ kí n mú idé ọ̀dọ̀ yẹn tó fún mi ní owó yẹn. wo màá ṣe màmá irọ́ ti wọlé lọ mò ń bọ̀ mò ń padà bọ̀ ń sìn. ìyá ìyá máyà lé mi o ìyá ìyá máyà lé mi. ẹ̀ṣẹ̀ mi ìyá àìmọ̀dí máyà lẹ́mí o. ìyá ìyá John ẹ̀kọ́ yẹn tí. ẹ sọ̀rọ̀ bí èèyàn gidi jàre. ẹ̀kọ́ yẹn tí mo wá sọ́dọ̀ yín tí mo fi fún mi ní five hundred pé kí n lọ ra káàdì ok ó dà pé ẹ lè sọ̀rọ̀ ẹ jẹ́ kí n help yín ìyá John owó tẹ fún wọn lẹ́ẹ̀kan yẹn fake bàbá fake tẹ bá ń gbọ́ originally fake fake ni ní àárọ̀ tí mo máa jí mi ò sí ìtajà o di ó lè ọjà tí mo ta àwọn nìkan ló fún mi ní five hundred naira tí mo ta wọ́n dẹ̀ ní kò ń ṣe fake fake ni o mo dẹ̀ máa gbowó mi. <laughs> ṣe rọrọ àwọn èèyàn o nǹkan tó oore ṣe máa ń ṣòro láti ṣe lélẹ́yìí o ìyá àsùnbọ̀ nígbà tẹ́yìn wá sọ́dọ̀ mi ní tẹ́ wá sí ṣọ́ọ̀bù mi láàárọ̀ yìí tẹ́bẹ̀ sí ń ṣe bí aláàánú asamaria ìyá john gbà mí ayé yín ti ṣe bó ṣe ń ṣe ni ẹ rí oúnjẹ jẹ ni ẹ rí nǹkan ṣe ni ẹ fẹ́ pẹ́ bí ẹ fẹ́ para ni tẹ́mi wá fún yín five hundred naira tí èkó ọmọ alálùbáríkà tó fi ṣàánú tèmi tẹ́mi wá tún fi ṣàánú yín ṣé mo ti wá ṣoore ṣe tẹ́ wá gbà àti mary bọ̀ wá bẹ́ẹ̀ mi ẹlẹ́nu rẹ̀ sọ pé kó wá máa bú èmi kó wá sọ pé fake ni owó tí mo fún yín. Eh, ah, ah, àwọn ló ní five hundred tí wọ́n á fi ra káàdì lọ́wọ́ àwọn pé fake ni. ẹ ẹ wá ṣojú títí ni mo ṣe fún ọ ní five hundred naira fake ah kí ló tó jẹ́ pé kò sẹ́ni tẹ̀yìn ò lè bú báyìí ẹ̀ lè bú èmi o. excuse me ìyẹn ò kàn mí ní àárọ̀ yìí kò sẹ́ni bọ̀dì tó wá ta tó ti wá ra ọjà lọ́wọ́ mi kálẹ̀ lómi ti wá bóyá mi bá sọ pé bóyá ló ná fún mi àwọn nìkan ló máa fún mi ní five hundred naira láàárọ̀ yìí ṣé ok ṣé máa wá ṣòwò máa ṣọ̀tọ̀nà méjì ni. Ah, ah, mo fún wọn ní four hundred naira change five hundred naira mi tún ti lọ báwo ni fẹ́ ṣe ẹ fún mi lọ́wọ́ mi o tẹ́pà tẹ́pà fẹ́ kí èṣù kó kó dá sọ̀rọ̀ èmi àti ilé nìyí o ẹ fún mi lọ́wọ́ mi láàárọ̀ yìí o bí mi ra sọ fún yìnyẹn o. ẹ wẹ o ṣé gbogbo ètò báyìí yẹn kò báyìí mi èmi ṣòwò ni mo dẹ̀ gbúdọ̀ jèrè five hundred naira tó mọ̀ fi ra nǹkan lọ́wọ́ mi ni four hundred naira tó jẹ́ change tèmi lèmi ti gbà lọ́wọ́ ìyá sùn bọ̀ bí bá ṣe fẹ́ ara yín sí ni kẹ́ ẹ lọ wá ṣe ẹ jọ kó kúrò wájú ṣọ́ọ̀bù ìyá sùn bọ̀. wo go gbàdúgbàdú wọn kọ́ bọ́ọ̀lù lọ́wọ́ ni àti ìyá sùn wọ́n ẹni tó bá máa bí kù ó dá o ìyá tó kù dá ìdánwò kọ̀ọ̀kan ah, lè. Oh. ní sọ́wọ́dì má sọ̀rọ̀ fún ẹ o má sọ̀rọ̀ fún ẹ o. Ah, ìyá tó kù dá o. ìgbálẹ̀ dà kí n ìgbálẹ̀ ṣọ́ọ̀bù dà. ìyá jọ́ọ̀nù ìyá jọ́ọ̀nù ìyá jọ́ọ̀nù kò dá o. ìyá jọ́ọ̀nù kò dá o. Ah, ìwọ ò rí owó mọ́tò lọ síbi iṣẹ́ tí mo bẹ́ẹ̀ wá ẹ kí ló tó wà pé mi látara kò sọ fún mi. Ah, ogun leléyìí o ogun leléyìí o ah! ìwọ ò rówó mọ́tò ó ò dẹ̀ pé mi ò sọ fún mi àmọ́ kálájò ló fẹ́ ṣe wàá rówó àbí kò sí wàhálà mo ti gbọ́ òtún lówó tó máa fi débí náà lọ gbàkàdà máa dúró díẹ̀ ta mo ní màá dúró díẹ̀ ta màá sanwó ọ̀kadà màá ṣe tèmi fọ́lọ́hún kò sí wàhálà mò ń retí ẹ̀ ah ah ṣóògùn láyé ni kí ló ṣẹlẹ̀ máa kú ṣe tèmi fọlọ́n torí eléyìí kò kò ju àṣàṣì kò jẹ di. thank you mọ́tò tó máa gbé débẹ̀ nìyẹn wọ́n á fẹ́ bẹ̀ nítorí ọlọ́run nǹkan tó bá fẹ́ lẹ́nu ṣọ ìṣọ́ ni kò ṣọ́ tó bá débẹ̀ o àsìkí màtà ó ya wèrè gan o nǹkan tó bá ní kò ṣe ni kò ṣe o mo dẹ̀ fẹ́ á bẹ̀ lẹ́bẹ̀ kan má sọ pé ó sáré owó kan fẹ́ lọ fi ṣáájú kan o <laughs> ọ̀rọ̀ ojú kọ̀ọ̀kan kan máa lè ṣojú mo mọ̀ ẹ́ dáadáa torí nǹkan tó tó tó tó ní géènì òun ló máa ṣe káàkiri. ọlákẹ́ ó ti tó mo ní mo ti gbé mi ò ṣe ní wàhálà. mi ò sọ pé ní wàhálà ọ̀rọ̀ wàhálà mo ń bẹ sọ ọ̀rọ̀ àjò ni mo ń bẹ sọ mo mọ̀ ẹ́ mọ̀ mi dáadáa àbí mo parọ́. mo ti gbọ́ tí bá ti dán màá pè é. kò wàhálà ṣe ọmọ jẹ́jẹ́ o ok ṣe jẹ́jẹ́ o ṣe jẹ́jẹ́ o. àtẹ́wọ́ ni mo bá láàmì màá mẹ́ni okọ̀ o ìpín bá wáyé àkọsílẹ̀ tìlú. I look at the mystery of life, I get so confused for the things happening around me. Must I always fall a victim of love? kí ló ṣẹlẹ̀? ẹ ká bọ̀ kí ló dé. kí ló wá ṣe é báyìí láìsí mọ́kà ṣé ẹ̀ ń tàwa fùkìrì ni kò tiẹ̀ yé mi èèyàn kan ló ní kí n wá lọ gbaṣẹ́ níbì kan bí mo ṣe sọnù yẹn mi tiẹ̀ mọ́ ibi tí mo wà ibi tó ń pa mí gan ló jẹ́ kí n dúró sí ìbàyí kí n tó kánjú kan tí mo fi rí yín. ẹ ń sọnù láàrin èkó ẹ dé bus stop ni kò sí bus stop tó ti ń pe mọ́tò ah. ah. tọ́lọ́run lọ́lọ́run ló ní ká jẹ́ nàìjíríà ọ̀tá kan rìn kiri tó bá kí n ṣe nàìjíríà nǹkan bọ́lá ṣe máa rí yín re. Ah, dúpẹ́ ebi àtọwọ́ mọ́tò bàbá mi jẹ́ máa wà òkè ẹ̀dẹ̀ máa dúpẹ́ máa ṣàlàndùlélà ó ti yé yín yẹn bá yín wà nǹkankan. àwọn òjòbó pé bọ̀dá ni ọlọ́pàá mi lè kó lásán ní ìdí ẹlẹ́yìn ní àgbọn ìlẹ́gùn kan. bàbá mi yóò fi ṣe ó ti yẹ. orí èkó. ẹ ẹ tí ọpẹ ti. one thousand ẹ ṣé mo dúpẹ́ ojú ò ní tì í inú ara nù o. dúpẹ́ tara ó ti yẹ dúpẹ́ tiẹ̀ ojú ẹ̀ bẹ́ẹ̀ ni. ojú òun ti one thousand naira gbé. ah bòdé èkó. ẹ mọ ara láàánú ohun tẹ bá ń lọ báyìí tẹ bá ń dáwọ́lé á máa yọrí sí rere ah one thousand one thousand. abọ́ yín dà tẹ́kẹ̀wé mo fẹ́ rà sí. tẹ́kẹ̀wé lẹ́fẹ̀ẹ́ tẹ́kẹ̀wé ti di fifteen naira kò sọ̀rọ̀ twenty naira kankan bẹ́ẹ̀ mọ́ o. ẹ ẹ mo wá bẹ̀. kí mo wá bẹ̀ ó dà. láìlọ́nù. ẹ tún ń bèrè láìlọ́nù gbogbo nǹkan ẹ̀wọ̀ ilé ayé tí wàá lè ṣàbàmú owó ẹ kúkú bóre ládùúgbò yìí olú ẹ ṣoore ṣoore ṣoore ṣoore fún yín ibi náà lẹ fi ń san fún yàn èmi ni mo dẹ̀ máa rẹ́yìn yín kò tún dẹ́bẹ̀ ṣe. ẹ pẹ̀lẹ́ àǹtí. ṣé oúnjẹ mi dùn. ah mo gbádùn ẹ ó tún kúnnú mẹ́bí ṣe ṣe nìyẹn ládùúgbò yìí bó ṣe ń bínú mi tó bẹ́ẹ̀ ni mò ń ta oúnjẹ má bá ní ní five naira fẹ́ rà pààrọ̀ ní one hundred naira fún wọn bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nìyẹn kẹ́ máa dé bí o ṣe ti gbọ́ ẹ ṣe. àǹtí èlé lẹ́múlẹ́mi lọ́wọ́ yìí. one thousand fún yín. mo rí i pé one thousand ni irú owó wo lè léyìí one thousand naira ni ma. one thousand ṣé ayé yín fẹ́ bàjẹ́ ni àbí orí yín fẹ́ burú ni èmi nílùú mi tí mi ò tí yò kò sẹ́ni tó ń gbóná wojú mi o kò sọ ní tọ̀hún o wá mú fake money o wá ná fún mi ní bíbá yìí. fake money kẹ. ayé ti bàjẹ́ ó mọ̀ mí ni ó ti wọ one chance bó ṣe wà ó ti ṣe rìn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ tí ò mọ̀ rí òun ló máa gbà ilẹ̀ níbi tí mo wà yìí èmi àti kímàǹtà ọmọ rìn lẹ́kaagi abiwájú kọrú abẹ́yìn kọgbá oṣù rìn. ẹ wò ó ẹ má bínú mà ṣe rí owó yìí nígbà tí mò ń bọ̀ sí ènìyàn kan fi ta mi lọ́rẹ mhm. tí mo ní kí wọ́n á fi jẹun mhm. èmi mi mú un pa pé bóyá fake money ni then ẹ kúrú kankan sì máa ó ju orúkọ ẹni tán ni pé mo fẹ́ wá bá a ṣiṣẹ́ àsìkí máa ń tà wẹ́rẹ́ gidi ni wọ́n mọ́bìnrin ah! tó bá ń pè four one nine four one ten ẹ̀yin lẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ ṣé tí o ti gbọ́ orúkọ mi lẹ́nu mi ẹ wá ní àsìkí máa ń tà àsìkí máa rà kó sẹ́ńtì omi mi. ọkọ jẹ́ ẹ̀ rárá ma ọ̀rẹ́ mi kan ló pè mí pé ẹ̀yàn síkìmà tá a fẹ́ ẹni tó máa bá wọn máa ta oúnjẹ pé kí n wá lọ bá wọn ṣiṣẹ́ mo dẹ̀ lọ síbẹ̀ níwájú ọlọ́run àti ènìyàn ó fún mi lówó mọ́tò kí n fi wá bí mo dẹ̀ ṣe gbàgbé fóònù mi sí ilé ẹ̀ nìyẹn owó mọ́tò tó dẹ̀ fún mi ibi tó gbé mi dé ni mo dé mi mọ́ bí kankan bẹ̀ ọpẹ́lọpẹ́ ẹni tí mo rí tó fún mi one thousand yìí ni mo ní kí n jẹun díẹ̀ kí n tó tún máa tẹ̀ sírìn lọ bí tí mò ń lọ. ẹ jọ kí lorúkọ rẹ yín. fọlákẹ́ ló ń jẹ́. fọlákẹ́. bẹ́ẹ̀ni. ó yà pé lórí fóònù. mi ì ní fóònù mà. kò sí fóònù lọ́wọ́ ẹ̀ èmi ní fóònù. sọmọ nọ́mbà sórí. bẹ́ẹ̀ni mà. <laughs> lóòótọ́ ni ẹni tó nǹkan tó ń sọ yìí o lè lọ sá lọ mo fẹ́ mú fóònù mi. o lè sá lọ màmá mi lè sá lọ. o ah, lè sá lọ amọ̀rú yín amọ̀rú ah. yín amọ̀rú ah, yín náwó fẹ́ẹ̀kì fẹ́mi ní ìyàwó èèyàn bẹ̀rù mi gan kò sẹ́ni tó ń gbóná wojú ẹkùn bẹ́ẹ̀ ni máa kà á. Thank you mo kí lorúkọ rẹ. ẹ lo ẹ̀ẹ́dẹ̀gbọ́hùn sókè. hello àsín kì í máa tà. ta ló mọ̀. Ah, ah, màmí fọlákẹ́ ló sọ̀rọ̀. fọ́ọ̀lì àfọ́ọ̀lì bẹ́ẹ̀ni <laughs> ah, àfọ́ọ̀lì ó ga jù ọmọ rọ <laughs> ó ga jù ó ga wọ fọlákẹ́ ẹni tó rán wa mo ti rí i ṣùgbọ́n mò ń bọ̀ máa pè ẹ́ padà ọ̀rọ̀ pọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ah, ah. ṣé ìwọ náà rán wa tó tọ́ ló bá kọ́kọ́ sẹ́mi wò ló kọ́kọ́ fowó ilé ìṣúwájú fẹ́mi ẹ́ tó bá bá mi ṣiṣẹ́ kọ́kọ́ fẹ́ run mí irú èèyàn tó jẹ́ o fẹ́ fi wọ̀n mí ní bí báyìí ojú ẹkùn lélẹ́yìí kò ṣe gbé náà wò bẹ́ẹ̀ mo sọ fún ẹ kò ṣe gbé ó ti lọ ó ti lọ ó ti wá ṣiṣẹ́ báyìí iṣẹ́ ló wá ṣe wo ráìsì tó rà ṣó ti mọ iye tó jẹ́ owó iṣẹ́ yìí ni ìmọ̀ ayọ́ nínú ẹ̀ ó fara mọ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ àdúrú owó tó tó yìí tó bá jẹ́ làtà ló ná fún yàn wọ́n tún gba ṣéǹdì rẹpẹtẹ lọ ọ̀gá o gbọ̀ngàn kápò níjẹkújẹ nìyẹn nílùú tó lọ́ba tó níjó ìtorí ọlọ́run ìyá ń jẹ́ iṣẹ́ ń ṣe owó ara láìsí two fifty ẹ̀rọ two hundred èèyàn tó lówó náà jẹ́ra rú ẹ̀. èèyàn lè jẹ́ ní ìkọlá kòjọ ilé ayé ẹ̀ o. ìyàsùn ń bọ̀ ìyàsùn ń bọ̀ ìyàsùn ń bọ̀ kí ló dé ah, lè wá ń kà mí lóhùn látàárọ̀ ó dá ọmọ yín kọ́ sùn bọ̀. ó lọ ṣe lọ́dọ̀ bọ̀dá rọ́pò. ó ń ṣe lọ́dọ̀ bọ̀dá rọ́pò irú eré wo ló lọ ṣe lọ́dọ̀ bọ̀dá rọ́pò. Ah, ah ìyá john nírú ọ̀rọ̀ wo leléyìí ilé sún ọmọ kékeré ó dẹ̀ ló ń fẹ́ lọ ṣeré lọ ṣeré lọ́ọ̀kan. ó ti lọ ṣeré lọ́dọ̀ bọ̀dá rọ́pò tí a lọ kó wa lọ fi ojú ara ẹ̀ rí irú eré tó ń ṣe lọ́dọ̀ bọ̀dá kí wọ́n á lọ nǹkan tó mọ mí ṣe. mo lọ mú mi lọ ìyá lọ jà lọ. ẹ máa gbà mí. ìyá john ọkùnrin ẹ̀ ẹ̀ wọ́n ṣe é.

lọ́pọ̀lọpọ̀ ìjà lọ́pọ̀ ti bàjẹ́ mi jẹ́ ayé ti bàjẹ́ ayé ti bàjẹ́ ayé ti ta lọ́pọ̀. ọgọ́ ló wá ṣe ní bẹ́ẹ̀ ṣe amọ́lámọ́lá ẹ̀wọ̀n ló máa kú sí bó ṣe ń lọ yẹn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah, pa. ìyá mi ẹ ká sọjá rẹ. ẹ jọ̀ọ́ ṣe ẹ námàlà. àmàlà kì í àwọn ohun tá àmàlà ráìsì ẹ̀wà la máa ń tà ayayaya ọṣẹ ah ìyá mi níbo mo ti lè rí àmàlà jẹ because ah, ọtí tí mo mu lánàá po hangover yẹn po àmàlà ló lè ṣe tí bá ń gàmàlà àmà ah akọni máa wà. ahẹ́n ah, tẹ bá lọ báyìí ṣọ́ọ̀pù kẹrin tẹ bá débẹ̀ ìyá yẹn ń ta àmàlà àmàlà ẹ̀ dẹ́ fẹ́lẹ́ bíi àti oríṣiríṣi ẹran ló bá ń tà. lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ yà á bí. náìzọ ẹ ìyá mi ṣé wọn náà gùnfẹ́ bẹ́ẹ̀ náà. àwọn ni o. Ah, ẹ gbà yìí ó dà pé mo promise yín ta. ìjẹta lẹ́lẹ́ máa fún mi lówó. yáa yáa ẹ wà. Ah, ó ṣe àṣẹ gan ó ṣe àṣẹ báyìí. Ah, olórí burúkú ọmọ wèrè olóṣìnàbí ah, mo dáràn mo gbé ṣé bó ṣe ṣe fún mi nìyí ni wọ́n máa mú gbogbo àwọn èèyàn mi tó fẹ́ ra ìrẹsì tó fẹ́ jẹ búrẹ́dì àti ẹ̀wà nínú bí yìí wọ́n máa sọ fún pé kọ́ máa lọ sọ́dọ̀ ìyá sílíkà kọ́ máa lọ ọ̀dọ̀ ìyá tájù àmàlà wọn bẹ́lẹ̀ àmàlà wọn kúnná pẹ̀lú ewédú ó wọ́n lè fẹnu sọ fún ọ pé ìrẹsì yìí gbóná fẹlifẹli kọ́ wá jẹ́. mọ́mí wọn lọ́mọ̀ràn ló wọ́n àwọn jẹ lẹ́ni ni ìwọ wá mú two thousand ní ọgbà láì ṣe pé wọn ló máa bá mi sanwó ṣọ́ọ̀bù ṣé wọn ló fẹ́ bá mi sanwó bíbà yìí ó ti dà ṣé mi kú fẹ́ dàjọ́ látàárọ̀ one thousand péré mi ò ní bá mi kó two thousand ọwọ́ ẹ̀. èmi náà fún un. ìwọ náà fún màá pa ẹ o fún mi ní owó ọwọ́ ẹ fún mi ní owó ọwọ́ ẹ fún mi ní owó ọwọ́ ẹ kíá. ẹ sanwó burúkú bó ṣe ń bá wọn lọ nìyẹn. ó lọ sí i èèyàn burúkú kò máa rápò lówó rárá rárá pé bá wa jẹ bẹ́ẹ̀ ẹ má ní ìdí ẹ tẹ bá jẹ àdùn tẹ bá ṣe àmọ́ kò lè sọ wèrè àwọn yìí náà ń lo oògùn wọn ń lo oògùn wọn ẹgbẹ nípò lọ́wọ́ síbí báyìí àwọn olóòṣì àwọn wèrè àmàlàyé tẹǹtà nǹkan yẹn ẹ ẹ ní tà ẹ má ṣòfò ẹ̀mí méje méje ni èmi tí mo sọ fún yín nìyẹn kí ni mo ṣe kí ni mo gbà lọ́wọ́ yín kan ládùúgbò yìí ah! wẹrẹ lẹ máa jọ o. Hey aṣẹ́wó wèrè nàbì nàbì nígbà ṣọ́ọ̀tì ọkọ̀ burúkú yìí ó fẹ́ sọ bíi di kí ló orúkọ ẹ̀ kọ́ máa máa pàtẹ aṣẹ́wó kalẹ̀ ó lò sí aṣẹ́wó. àmọ́ làwọn tẹ́lẹ̀ àmọ́ làwọn kúná àmọ́ làwọn ṣe wẹ́rẹ́ lọ́mọ ìjọ o wẹ́rẹ́ lọ́jọ́ o. ẹ ṣe rí àwa tí a bá parí iṣẹ́ náà tán nǹkan ó yàtọ̀ gbogbo nǹkan mọ̀ á lọ déédéé. ẹ kò bá gbé ọlọ́run kí ni mo ṣe fọlọ́run gangan tọ́lọ́run fi ṣe báyìí fún mi kí ni mo ṣe kéèyàn gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà kádùá má gbà yẹ́rì pé ọlọ́run gangan ti ń ṣojú ìṣàjú sí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ wo ìyá wa hmm? ẹ má máa sọ̀rọ̀ báyìí mọ́ ṣe rí gbogbo ẹni tí má ti ń ṣàdúrà ó gbúdọ̀ nígbàgbọ́ nù àdúrà ọba tá à ń pè ti ń jẹ́ ni ó ní wá ìsáàtà aláka ìbádìí ànífà ní kọ̀ríbù jíbù dáwọ́tà dá ìsáàdà ànífàlíyẹsẹ̀ jíbù lífẹ̀lì yóò mìíràn bí ilá yẹrù sídù bẹ́ẹ̀ bá ń gbàdúrà náà bẹ́ẹ̀ bá nígbàgbọ́ gbogbo tẹ̀ ń sọ yìí bí bàtàdù ó gbà náà ni. mi ò lè yí padà mi ò lè yí padà mo gbàdúrà láago kan òru mo gbàdúrà láago méjì òru kí ni ó fẹ́ kí n ṣe mo jí láàárọ̀ bí mo gbàdúrà dé mi ò lè jẹun mọ́ kí ló kúkú dé ah, ni mi bá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mi gbàdúrà mu. ẹ jẹ́ mọ́ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. mo ń lọ lọ mi kó náà dúró tiẹ̀ kẹ́mi náà dúró tèmi. ẹ̀yin lọ ń lọ tí yín ńgbà tẹ wá lẹ̀ ń lọ ń lọ tí yín ta wá lẹ̀ fẹ́ lọ bá ńgbà tẹ bá ní òsọ́lọ̀ mọ́ máa lámúyẹ̀rì dọ́bí kọ̀dọ̀ ìwà lámì ẹ̀sìn bírí ìwà lámì ẹ̀kìnà bí àtọ́ ìwà lìyàkàlújú mi ń tà ti sàmọ́ ìbálẹ̀ àbúdùrọ̀ ẹnílẹ̀ ibòmí tẹ fẹ́ lọ tí ò ní jábẹ́ sánmọ́ ọlọ́run ẹ yí gbàgbọ́ yín papọ̀ ẹ kẹ́ ẹ lọ ẹ lọ ẹ lọ chẹ́ǹjì rẹ̀ àwọn aládùúgbò yìí àwọn ni wọn ò fẹ́ràn mi o wọn ò fẹ́ràn mi ni o tó bá náà máa ra rẹ sí fifty naira ọlọ́dẹ náà ni màá tà fún wọn torí pé mò ń wojú rẹ wọn kó lè fẹ́ràn mi mo dẹ̀ mọ̀ pé ní agbára ọlọ́run ayé wọn máa bàjẹ́ fún tó ń sọ fún mi ni ayé wọn máa bàjẹ́ tó máa ṣá málámálámálá báyìí ni. ẹ wo ìyá wa ìpè tẹ́ǹsẹ̀ yìí ti pọ̀ ju ara ń tà ń wí náà rèé o. nígbà tí sẹ́rí anábìwá Muhammad sọ̀rọ̀ ń pa èpè ọlọ́run náà sì sọ gbogbo ẹ̀dá tí máa ń ṣépè àbíbi tán bá ti ń ṣépè àlùbáríkè sọ̀kalẹ̀ ń bẹ̀ ẹ má máa ṣépè má. ọdún ọdún ti gbọ́ àfáyín náà fojú inú fi wo ọ̀rọ̀ tó ti tó thirty minutes tá a ti wà lórí ìjókòó tó tọ́ni àgbẹ̀ ajé ò wá ajé ò wá àlùbáríkà nábì ọjà ó tà. bẹ́ẹ̀ ṣe sọ náà nìyẹn o ẹ sọ bẹ́ẹ̀ fún mi jẹrin ẹ sọ bẹ́ẹ̀ fún mi lọ́sẹ̀ tó kọjá tẹ́ ẹ sọ àdúrà gbàdúrà gbàdúrà gbà ẹ fún mi ní ọṣẹ kí n lọ wẹ ọṣẹ bẹ́ẹ̀ promise mi wípé ọṣẹ yìí ó ti bá ti wẹ̀ báyìí ibi yìí ò ní gbèrò níjọ́ kejì aago kò rú ọlọ́run ìjẹ́kọ́ lóró mú mi o. Ah, ah, ẹ sọ́dà kí n tó kú kí n tó máa rówó nu èmi mọ̀ wọ́n ládùúgbò yìí pé olórí burúkú tó tó wọn ò sí wọ́n ń bínú mi ni mo dé mọ̀ páyé wọn ò lè dá yé wọn ò lè dá èmi tí mo sọ nìyá fún. ìyá àwọ̀ ẹ̀ mọ́ ṣe rí ara nǹkan tá à ń sọ̀rọ̀ ṣe rí gbogbo ń tẹ̀dà bá ń ṣe náà á rí i pé ọlọ́run lòdì sí pé ibi tó bá ti ń ṣépè láyé ọlọ́run sọ bẹ́ẹ̀ anábìwá mahama náà tó bá kí ẹ họ́ọ̀bù pé àlùbáríkè sọ̀kalẹ̀ ẹ má jẹ́ pé má wà nọ̀rọ̀ yín mọ́. o ti mọ mi lára kò gbọdọ̀ mọ yín lára. o ti mọ mi lára ni o ti mọ mi màmá mi o ṣe pé báyìí tó fi jáde láyé ní kókó rẹ̀ ṣàánú ẹ̀. ìyá yín ṣépè tán jáde láyé mm. ẹ̀yin náà wá fẹ́ jogún èpè lára wọn ṣé bí ìyá bá wá ń pààyàn kó tó jáde láyé ẹ̀yin náà wá dáyé ẹ̀ mọ̀ pààyàn ni ẹ gbọ́dọ̀ yí padà ẹ lọ yí padà kó dá o àbí amọ̀ nìyí ẹ lọ yí àníyàn yín padà. mo ti gbọ́. ọ̀dọ̀ mọ́mì tẹ́lẹ̀ kì í lọ ó ní padà wá gbowó pé kò sówó ńlẹ̀. ṣé ń gbọ́ láyé bàjẹ́ ṣé olórí burúkú olórí burúkú máa ṣàfàmì ẹni bí wẹ̀rẹ̀ ọlọ́ọ̀ṣì kò sẹ́yìn tí mo ní kó lọ gbọ́ wá lọ́wọ́ ẹ̀ kò rówó gbà orí ṣe orí rẹ̀ wẹ̀rẹ̀ mi yẹn ọlọ́ọ̀ṣì. ìyá wa èpè yìí pọ̀ ẹ wò lẹ́wà ń ṣe pé tẹ́ ẹ tún kákò lórí èpè. olórí burúkú ni wẹ́rẹ́ lọ́mọdé yìí fẹ́ pa mí mú náà mo fẹ́ pa mí gbogbo èèyàn tó jẹ mí lọ́wọ́ mi ò rí èèyàn ránṣẹ́ ó ti ní pé mo ti ń ronú jẹ́dọ́gba owó wa láti dàjí ní wẹ̀rẹ̀ játijàti ẹni ẹ̀pẹ̀ yìí ló ti yọ nínú àwọn yìí ẹbí ni màá rẹ̀yìn ẹ̀ ẹni sùúrù ẹbí ni màá rẹ̀yìn ẹ̀. ewu bẹ́ẹ̀ tí ń jẹ́ pé tẹ́ ń kakó tẹ́ ń jẹ́ pé lẹ́ni ẹlẹ́ni báyìí èpè yìí pọ̀. àfẹ́ wa máa lọ àfẹ́ wa máa lọ ẹ wá máa lọ tí bá ń bínú mi fẹ́ kí ọkọ̀ kan dá mi lọ́kùn rárá. ẹyẹ ìyá àfáànù àfọ̀jẹ́ nǹkan kan mọ́ ń gbà tínú bí yín. ẹ wo mọ́mì ṣé ń bá yín bomi wá torí ìṣẹ́ mọ̀ mí kìnìkẹ́ lè bomi sí. bàbá ṣé ọ̀rọ̀ tó sọ lẹ́nu kò jọ kí wọ́n ní èpè oróbi ṣe jókòó yìí ẹni má ṣe pé mọ́. tó tọ́ náà sọ ohun omi náà lè rọ èṣù bẹ́ẹ̀ bá mọ inú yóò ká bíi táǹgàrán ni àbí ká mú mi o torí gbogbo bẹ́ẹ̀ tí ń ṣépè tẹ́ ń ranjú ṣépè yìí ò dá o. afẹ́ ìwà máa lọ ìwà máa lọ àfẹ́ ìwà máa lọ àfẹ́ ìwà máa lọ tí bá ń bínú lọ́wọ́ mi ìfẹ́ kí ọ̀kọ́ kọ́ ti stop àyè. ẹ wo ẹ wo ìyá wa ẹ kẹ́ ẹ mú mi mi. bíbí báyọ̀ lórí burúkú ìjà. ẹ ní sùúrù ó ní ẹ mú mi kára yín lè ẹyin náà ń fò sókè pẹ̀lú èpè ó tọ́ kẹ́ ẹ mú mi lóòótọ́. kí ni mo ṣe kí ni mo ṣe kí ni mo ṣe àáfà kí ni mo ṣe. mo ti rántí mo ti rántí lọ́dọ̀ ẹ̀yà àsìkì mama bẹ́ẹ̀ ni bóò lẹ ṣe wá mọ ọ̀dọ̀ mi. ọjọ́ tẹ wá gbẹ̀wò ni mo ṣọ́ yín mo tẹ̀lé tẹ̀lé tẹ fi délé. àmọ́ wá níjọ́ tí mo bá ráyè dáadáa ló máa ń lọ sí i. ẹ̀ṣọ́ mi títí tí mo fi délé. ọlọ́mọ máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni tá a mọ̀. tó ọlọ́run gbàdúrà wa ṣé kò wá sí. tí bá dẹ̀ ní adúpẹ́ fọlọ́run bàbá irọ́ ni mo tún pa bẹ́ẹ̀ ṣe ń wò mí yàfa ìyà ń jẹ mí. inú ìyà ló bí sí ìyà ni wọ́n fi tọ́ mi nígbà tí mo ti wà nígbà ayé mi ìgbà tí mi ò rí ìyà nìkan nígbà tí àwọn òbí mi tọ́ mi ní ọmọ ọwọ́ tí mi gbọ̀ngàn tó ń jẹ́ ọ̀tún àtòsí àmọ́ láti wà tí mo ti gbọ́njú tí mo ti múra mi nìyà ti ń jẹ mí mo ń jẹ ìyà nínú ìyà yìí ni mo ti pàdé ọkùnrin tó fún mi lóyún tí ò gbà mo ti wá bímọ náà tán àtúwájọ ń jìyà yìí náà ni látìgbà tí mo ti bí ọmọ ẹ̀ ìyà ni mi ò sí lára àwọn tó ń sọ pé nǹkan tí mo fẹ́ jẹ lélẹ̀ torí mi ò tiẹ̀ nírò ní pé bóyá màá jẹun lọ́la níbi tí ìyà yìí pọ̀ dé ìyà yìí ti pọ̀ ju àfà tẹ bá wá ń gbọ́ pé èèyàn ń ṣe àjò tó bá ń kà ní nọ́mbà one to ten mo ṣọ́ọ̀gbẹ́ bí one and two ni màá wà pẹ̀lú ìṣe àtìyá yìí mò ń ṣe àjò àfà tó bá ní babaláwo ah, mo ní babaláwo tó tó ogún tó bá ní àfà náà mo ní àfà mo ń ṣe àjò àmọ́ ìyá yìí ò sì lọ ó sì wà bẹ́ẹ̀ níbi akọ àfẹ́ gbà mí torí ó dá mi lójú pé ọlọ́run tí à ń wò yìí kò ń dárú mi irú mi ò sí láyé torí ọlọ́run kì í dá ẹni tó ṣì àtìyá bá pọ̀ jù láyé ẹ̀ ẹ jọ nítorí ọlọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ jẹ́ n kúrò nínú ìṣẹ́ ìṣìyà tí mo bọ́ sí i kéèmí àtọmọ mi ká lè gbádùn ilé ayé wa ní ìtókù díẹ̀ àfà ẹ bá mi yọ̀yà kúrò lára mi. Ah, ṣe rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ ìyá mi nǹkan kan ń bẹ tí à ń pè ní kọ́làmì màmánàl kọ́làmì manahuwal kọ́làmì mana antal kọ́là mi jẹ́ nǹkan kan tí a máa fi ń kọ nǹkan tá a máa fi kọ kádàrá tí a mọ̀ sí destiny ṣe wá rí kọ́là mi yìí gbogbo ẹ̀dá ọlọ́run kọ̀ọ̀kan tọ́lọ́run dá ńlọ ní tiẹ̀ lákọọ́lẹ̀ tọ́lọ́run bá wá fẹ́ dá ẹ̀dá kan ọlọ́run ó pàṣẹ fún àwọn màláìka a ní ẹ fún oníkọ́là mi tiẹ̀ ilé ayé tí ń bọ̀ ní tó fẹ́ wá jẹ́ láyé ẹjẹ́ jẹ́ nígbà náà torí pé ìgbà ìmọ̀láwà ní tó ń bá kọ iná ni ó mọ̀ jẹ́ pé tiẹ̀ láyé ẹ rí ẹlòmíì ní tó kọ́ ni pé tó bá dàárọ̀ máa jẹ̀yà díẹ̀ tó bá dọ̀sán àtìrandíran rẹ̀ ó mọ̀ wá níláárí ìtẹ́lòmíì kọ ni pé tí n bá ti dénú ayé inú ọlá ni wọ́n máa wà ẹ rí i pé irú wọn tó bá ó ṣiṣẹ́ o kò ṣiṣẹ́ o ẹ kàn rí i pé arísìkí ó kàn máa máa dín ni. ẹ wá wọ ẹlòmíì látara pé ìgbà ìmọ̀ la wà ẹlòmíì kọ́ pé bò tí mo bá ti délé ayé òun ó jẹ ìyà láàárọ̀ òun ó jẹ lọ́sàn-án òun ó jẹ lálẹ́ yóò máa jẹ nínú yà yóò máa wẹ̀ nínú yà yóò máa sùn sínú yà yóò máa jí nínú yà gbogbo ẹ̀dá tí ò lákọọ́lẹ̀ irú wọn lẹ́ẹ̀rí pé bàbá wa ní oyún àlẹ́mọ́tùbí sábàb yóò fi kúṣẹ̀ fàjẹ kò ní dénú ayé torí kò sí ní tá a fẹ́ kọ́ọ́lẹ̀ fún látara pé mú kálà mí yẹn ó débẹ̀ ó kàn jùlẹ̀ kò kọ̀ nǹkan kan ọlọ́run ní kò sí ní tá fẹ́ kọ́ọ́lẹ̀ fún olú wọn máa wáyé ó padà ń rò pé ń gbádùn mi rárá ṣé wàá rí ti ń ṣẹlẹ̀ yìí ó ti wàá nú àkọọ́lẹ̀ yín ni. ẹ̀ ń tẹ́ ẹ ẹni nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ṣé wàá gbogbo mo lọ sọ́dọ̀ àáfàá mo lọ sọ́dọ̀ wòlíì mo lọ sọ́dọ̀ bàbá aláwo kò síbi tí wọn ò dé tán tírú nǹkan yìí bá ń ṣẹlẹ̀ ní tó kù ẹ má máa bá wọn dáta ọlọ́run ò kájò o. kéèyàn bá yí ọmọ làkejì ká ní ọlọ́run ò kájú ọ̀rọ̀ àjò kọ́ bí dààmú bá mú yàn ọlọ́run ló kù tá a máa ké lópin ìgbà tẹ́ ẹ bá ti súnmọ́ lọ́n tẹ́ o pé tó n tó ń ṣe mí yìí tó mo ti gbà pé tó wọ ọlọ́run ọba lọ́ba tó dá mi tó sọra rẹ lẹ̀ ọlọ́run ṣe tán láti yí nǹkan yẹn padà ẹ wá wọn tá à sọ yìí tá à ń pè ní kọ́làm tá à ń pè ní kádàrá yìí àkúrò mi kádàrá látara kádàrá tá a kọ́lẹ̀ nígbà ìmọ̀ yìí ọlọ́run tún wá fún wa ní àwọn grace kan pé tẹ́ ẹ bá dénú ayé a tún fún yín láwọn àyè kan látara wípé bẹ́ẹ̀ bá dénú ayé yìí ẹ jẹ́ èèyàn kan tí yóò máa gbàdúrà torí pé ọlọ́run fi àwọn àsìkò kan lẹ̀ ẹ rí i pé àwa tá a jẹ́ mùsùlùmí àbáwọn ẹlẹ́sìn christianity tí ó bá di àsìkò àwẹ̀ tí àwẹ̀ bá ti ń kù bíi mẹ́wàá ọlọ́run ní gbogbo yín ẹ máa gbìyànjú láti wé èmi ọlọ́run lẹ̀ torí lẹ̀kùn tá a tì tẹ́lẹ̀ á wà á ṣí i lẹ̀ ẹni tó bá sún mẹ́mi ọlọ́run tí bá ń pè mí dáadáa lásìkò yẹn ń tá a kọ fún un pé tí ò dáa ni a lè nìkan yí i padà ìyàmú ńlọ ùmọ̀nyáṣá ìwà yusibitu wà índà ọmọlẹ̀kẹta tó bá wà àwọn ọlọ́run àwọn ọlọ́run nìtò ń tá a kọ fún un tí ò dáa ẹ yí padà sí dáadáa tó bá wà àwọn ọlọ́run ànítọ̀ ń tá a kọ fún un tí ń lò lọ ẹjọ́ máa lò lọ bẹ́ẹ̀ torí ẹ̀ ọlọ́run ní ká máa peun ẹ jẹ́ ká súnmọ́ ọlọ́run nígbà tí ìnira bá mú wa nígbà tí ò bá sínira ọlọ́run là á pè gbogbo bí tẹ́ sọ pé ọlọ́run kọ́ ló lè ṣe ọlọ́run lọ́ba tí ń ṣe gbogbo nǹkan ó ní kúnlì kà máa òrí ìdù be for me as I want akúnlẹ́kà kà máa to read so that I will be for you as you want lópin ìgbà tá a bá ti ṣetán ọlọ́run ọlọ́run ṣetán láti ṣe tiwa ǹjẹ́ yìí ṣetán láti gbà pé ọlọ́run lọ́ba tó dá mi òun ló lè tán ìṣòro mi òun ló lè yọ mí nínú ìyà. àfáà mo ti ṣetán láti sin ọlọ́run mo ti ṣetán láti tẹ̀lé ọlọ́run àti ti sọ pé àdúrà nìkan ló lè ṣe kíyàn bá ọlọ́run sọ̀rọ̀ ní títí ẹ̀ nìkan ló lè ṣe mo ti ṣetán. bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ wòlíì bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ àfáà tí ẹ̀ bá ti ní ọlọ́run ọba lọ́dọ̀ yín bóyá sátú yìí tó ń tọ̀hún bá ọlọ́run ẹ máa pè mí màá máa dá yín lóhùn wá ìsásálákà ìbádí ànífà ẹnì kọ̀rí ibùjìbù dáwàtà dá ìzádà ànífàlíyèsè jìbù lífàlíyómìnà bíi ìlàlà òyèrè sùdù ó ní I am so near I am the one who answer the prayers of everyone who supplicates to me lópin ìgbà tẹ́ ẹ bá ti sọ mí tara yín sínú will of Allah ó ti ṣe tán láti ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ torá déhùn ni tàbá tí wọ́n gbàdúrà ó dùn wáyíkà. látàdàrọ̀ jáàkà nítorí di ìṣìfà àkà ìdáwà o gbogbo ẹni tí bá ti ń gbàdúrà àlàyé tó ń pè ọ́ lọ́wọ́ ọlọ́run ó dá lóhùn ẹ má wàá rí páyé kan ní ṣe yín ayé ò ṣe yín wá kọ fún yín tí ò dáhùn alibarika nabi wa Muhammad yóò yí padà sí dáadáa ṣé wàá rí wọn á fún yín ní dùn áwò kan látara kùránì yìí ẹ máa wá jí lóru ẹ máa ṣàdúrà. tẹ́ ẹ bá ti ń ṣàdúà èmi náà láwọ̀ dùn áwò tí wọ́n ó máa ṣe láàyè ibi tẹ́mi náà ti ń pe ọlọ́run bí ẹ rí i pé ayé ó sọ pé ṣé pọ́rọ̀ lágbájá lè padà wá dùn báyìí ayé ò kí yẹn kú oríire aláhùnmá jẹ̀líbù náà ṣe ìtọ́nà wá jẹ̀líbù ṣe ìtọ́nà má kàlá kìtànà aláhùnmá jẹ̀líbù náà ṣe ìtọ́nà wá jẹ̀líbù ṣe ìtọ́nà má kàlá kìtànà subahana rabbika rabbil izzati amma yasifun wasalamu ala mursalin. alhamdulilayi rabbil. bẹ́ẹ̀niyàn ń tàn ẹ́ bẹ́ẹ̀niyàn ń tàn ẹ́ àwẹ̀ mẹ́tọ́ra rẹ̀. ẹ kú ọjọ́ mẹ́ta èèyàn ni yín o ọlọ́run èyí lè gbàgbé yín. kọ́sọ́mà mi àtijọ́. a ní kọ́sọ́mà àtijọ́ àbọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu ìwọ gbẹ́bù mi lọ́wọ́ o fún mi ní ẹ̀bù àbí. bíi ti bó èmi ẹgbẹ́ bu léyàn lọ́wọ́ sàbólóògùn ti ní ẹ̀sà kó ba lè rí bó ti rí èmi kọjá babaláwo tí ń fi gbá kan bọ̀ kan nú mọ́mọ́yé òdùtúwù lẹ́kùlé mọ́mọ́yé rẹ̀pẹ́lẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀sà bí mo ti ní ẹ̀sà ò ní òṣè rí bó ṣe yọ rí. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ bó bá ṣe ìwọ̀n kó lọ sá síwájú èmi ti dúpẹ́ fọlọ́n pé mo ti gbọ́ lọ́hùn gbọ́ mi ì bá yín ṣe babaláwo àjò tẹ́ ń ṣe mọ́ ẹ gbé babaláwo àtàjò yín ẹ gbé súnmọ́ wájú mi ò ṣe mọ́. tí ìbá ṣe wípé ńgbà tí ní ẹgbọ́ lọ́hùn báyìí nísìn iṣẹ́ kan bẹ lápò mi báyìí bí mo ṣe wà yìí ajẹ́bí idán oògùn abẹ́nú kọ̀ọ̀kan bẹ lápò mi báyìí tẹ́ ẹ bá ní one five lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí tí n bá fún yín tẹ́ ẹ bá sà á kẹ́ ẹ tó délé àánú ó bẹ̀ wò tẹ́ bá lówó tẹ́lẹ̀ kéke ni o. ògúngún lùsọ lùsọ bùjẹ́ pa yín gbé bẹ́ẹ̀ bá ṣe ń lọ yìí ẹ kíní kẹta ń pè ní sẹ̀kẹ̀rẹ̀ owó èmi mo sọ bí bẹ́ẹ̀. Ah, ṣé pé o ní àjò àánú lápò. ẹ tún padà ẹ̀yìn ń bẹ lápò mi báyìí tẹ́ ẹ bá fẹ́ ó yá. ó ẹjọ́ jọjọjọ mi ò fẹ́ mo ṣe mi ò fẹ́

bẹ́ẹ̀ lérò yóò pọ̀ yàtúrú ti bí kọ́. kí nìyẹn. owó. oh ok. ọ̀dà náà. o ṣe gan ni mo ah. dúpẹ́. ẹ ṣí. o ṣe o. ajó bugbajẹ. o ṣe. Ah. oníṣọ́bùjì kọ̀ ah, ọlọ́run máa dúpẹ́ o one five tí mi lérò lẹ́nu irú èèyàn báyìí mága báyìí ni kí n máa rí o kí irú ẹ máa lè ọlọ́mọ gbọ́n kí n lè máa jẹun one five lẹ́nu tí mi tiẹ̀ lérò pé máa lè jẹun ṣá ọlọ́run mo dúpẹ́ o ah ṣe ayé mi mo dúpẹ́ ọlọ́run. àríọ̀dẹ̀ ni kí n fi ṣe wẹ̀ fẹ́ ṣe báyìí àáfàá dẹ̀ ní òru ni atúnidá máa ń ṣiṣẹ́ pé kí n ṣe àdúrà àmọ́ iṣẹ́ àríyọ̀ máa ń ṣiṣẹ́ o ó dẹ̀ ní orí òjijì ni tí máa fi ọṣẹ yìí wẹ̀ nǹkan tèmi dẹ̀ fẹ́ lọ́wọ́ yìí yẹn orí òjijì torí màmá wọlé lọ́tún lọ́sì tí mi ní mọ bó ṣe ṣẹlẹ̀ ah! àfàdé ni kí n gbàdúrà a sì gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà ọlọ́run kò dá wa lóhùn bí o máa gbàdúrà títí wọn ní iṣẹ́ ọlọ́run máa ń slow ni ó lè tó gún ọdún kó tó ṣẹlẹ̀ ṣérú yẹn lèmi lèmi máa máa dúró dè nsìn iṣẹ́ àríyọ bí ọba ti lù bá èèyàn máa rí èèyàn máa rí iṣẹ́ ẹ̀ ni ah! ẹ wo bí wọn tó bá yà máa máa gbàdúrà ẹ jẹ́ lọ fi ọṣẹ àríyọ wé orí òjijì ni mò wá lọ́wọ́ tí mo wà yìí. bẹ́ẹ̀ ni à ń tàn ẹ́. bẹ́ẹ̀nìyàn ń tàn ẹ́ àwẹ̀ má tanra rẹ̀ àwẹ̀ má dìde dìde dìde gbogbo dìde fún mi ah, kí ló ń ṣe wa ọmọbìnrin yìí náà orí burúkú orí olóṣìwò lòún lòún sùn látijọ́ yìí ọmọbìnrin yìí ṣó fẹ́ bà tèmi jẹ́ ni ṣó fẹ́ gbalé lọ́wọ́ mi ṣé gbélé fún ẹ kó máa gbé lọ ilé tí mi ò tí ì parí mo rárá bẹ́ẹ̀ ṣe yàrá kan nígbà tó ní problem wípé kí wọ́n àtọmú ẹ kẹ́ máa mánéjì ẹ̀ wọ́n wá sọ fún mi pé gbogbo lé lórí oògùn mọ́ òun rí dúdú òun rí funfun òun rí green kí ló dé ó ṣoògùn ṣoògùn ó wà lójú kan bíi ṣọ́ọ̀ṣì náà ni wọ́n fi ṣe ẹni wọ́n fògùn ṣe ẹni ṣé wọ́n fògùn ṣe ẹni ó fẹ́ bà tèmi jẹ́ àtijọ́ ti fún ẹ léyìí èmi gan balance mi ò rí blọọkì ẹyọ kan gbé sínú ilé ìmọ̀ látijọ́ ti ti fún ẹ léyìí owó gan ọwọ́ mi kú táìtáì ni mi ò dẹ̀ wá ní lajú mi lẹ̀ kó bà tèmi jẹ́ ọ̀yá díẹ̀ ẹ̀ dìde díẹ̀ gbọ́dọ̀ díẹ̀ kó bẹ̀. ẹ jọ sàn ẹ jọ. kébì Lily, go, go, go, go, go, go, like mother, like daughter. If tó bá mú yẹn gbà, ibi tó bá mú yín ni kẹ́ lọ. Bóun yẹn máa lọ Jamaica, hmm. bóun yẹn lọ England. Hmm. Ah! Ṣé èèyàn lọ́wọ́ ilé ìṣá? Oore mà ṣòro ṣe o, oore ṣòro ṣe o. Àtijọ́ ti ti ṣe oore, ọwọ́ mi ò jó kú táìtáì Ah! ah oníṣòro ṣe o oníṣòro hey, hey, hey, hey, hey, hey. tó bá tèmi jẹ́ mi gan máa bá ti yín jẹ́ ni kí ni mo ṣe lórí pé mo gbà ẹ́ sọ́dọ̀ àti pé mi ti lọ́wọ́ mú lọ sẹ́nu mọ́ kí ni dé olórí burúkú kí ló wọ̀ mí fún kí jókòó síbẹ̀ máa lọ́kàn mi wá sí omi gbóná ni máa dàlẹ́ ẹ lórí lórí burúkú máa ṣàǹfààní ẹ̀dá orí oríire má dìde ṣọgbọ́n má dìde wálé ìrànwọ́ sùn olórí burúkú máa ṣàǹfààní. ló dé mo gbà ẹ́ mi ò tà mọ́ mi ò rí nǹkan kan o tún mú òkúta o tún wá ń sùn sí bíbá wọn bẹ́ẹ̀ sùn mọ́ bíbá yìí ẹ kí ló fẹ́ kí n ṣe kí ló fẹ́ kí n ṣe lẹ́yìn tí fi kú pa ẹ́ olùsì oníṣẹ́ oríire tó ti lọ yẹn ọ̀nà ní arábìnrin àbìnrin odò kò ní ṣàlàyé ìkọ̀bọ̀dún wá ká ẹ̀ ní dá fún ẹ olùsì ọmọ àlè lórí burúkú mi mo kọ́ báyìí ni ṣé mi ni mo bá tiẹ̀ jẹ́ wèrè játigàtì bàbá làwọn ọmọ tó bàbá àtajà ṣé bí irú ẹ̀yọ́ lórí burúkú yìí làwọn àpè ni mi ti ẹgbọ́n mọ́ kankan mọ́ màmá dáṣà mi ṣe fúnra mi ni bó ṣe jẹ́ nìyẹn. kásán o. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ìrànlọ́wọ́ yín la fẹ́ èmi àtọmọ mi àti ìjẹun látàárọ̀ ẹ jọ̀ọ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú owó tá lè fi jẹun sàn. ẹ fẹ́ jẹun oúnjẹ ó mà ṣe o anyway um, mi ò ní fún yín lóúnjẹ nìkan màá sọ yín dèèyàn. Ah, ah, ẹ ṣe sá ṣoré mi tó ń wò yìí náà nǹkan kan ni mò ń wá lọ́dọ̀ Ọlọ́run tí mo fi ń rìn kákàkiri látàárọ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé tí bá ràn yín lọ́wọ́ ẹlẹ́dàá tí yín náà á lè pèsè fún mi. ẹ wo ẹlẹ́dàá ni àtọmọ mi á pèsè nǹkan tẹ̀ wá fún agbára Ọlọ́run. àmì àmì àmì ẹ màá tẹ̀ kọ́kọ́ lọ change aṣọ yín yìí fún yín wọlé ẹ wọlé bàbá ṣe rí ọmọbìnrin tẹ́ ẹ̀ ń wò yìí tó jókòó yìí ìyá ti jẹ ìyá ti bá múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ó ṣì ó wà lára ẹ̀ pẹ̀lú ṣe nígbà tí ó kó ẹjọ́ tó rò fún mi mo ní níwọ̀ ọmọbìnrin yìí in fact níbi tí ọ̀rọ̀ ẹ̀ yé mi dé tẹ́ bá ń wá ìyà àtòṣì òun gangan ni mo wá wò pé ah kí ló ṣe tó tó báyìí ó ní kò sáájọ tó wọ́n ti ṣe kò síbi tó wọ́n ti lọ pàbó ni gbogbo ẹ̀ já sí mo ah, ní kó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ tó pàdé mi nítorí pé mo ní bàbá kan ah mo ròyìn yín mo ròyìn yín mo jẹ́ kó yé wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi fúnra mi jàgbàjàgbà jẹ̀gbọ̀njẹ̀gbọ̀n ni mo rí mi ò ní nǹkan kan àti jẹun kan lọ́jọ́ kan ó di wàhálà lọ́tàn ti gbà tọ́lọ́run gbé mi pàdé yín èmi mo wá dẹni tó ń wa gbádà tí mo wa mọ́tò lójú títì tẹ́lòmíì ń dá mi dúró pé jẹ́ ẹ fún mi lówó kí n fi jẹun mo lẹ́yìn ni ẹ̀yìn ni wọn á ní màá ṣòrí yẹn fún màá mú débí ẹ bá mi ṣàánú ẹ̀ gbogbo tó bá máa ná mi pátápátá màá san ọ̀rọ̀ tí mo sọ yẹ kó yé yín o ọmọ ẹ̀rẹ́ o ọmọ bíbí inú ẹ àbí òye. mo wà láyé ìyá mi ọ̀lẹ́rẹ́ ṣe é ti gbọ́ macau kì í jà ká egungun ò sì gbọ́dọ̀ jẹ wọ́wọ́ tó ń bolo tó bá tọwọ́ bọnú epo àṣàṣì ayé ló mú àṣàṣì ayé ò ní mú ọ ṣé bá ọmọ pé ẹmu ní bagbo sùn jẹ atẹmú àtòsùn èédú ló sì ń ba ayé àwọn méjèèjì jẹ ọmọ aráyé ò ní ba ayé yín jẹ ju kó sì wáyé lọ. Hmm. Hmm. ewúrẹ́ lọ jákùn tiẹ̀ lọ́tàdíwọ̀n àgùntàn táwọn ọ̀ràn wọn jákùn adífáfá ọ̀rúnmìlà níjọ́ tó ń sawóore ilé ẹlẹ́ni ọ̀rúnmìlà rẹ̀ èkú ilé ẹlẹ́ni ó ní wo èkú ilé ẹlẹ́ni ilé ẹlẹ́ni ńkọ́ èkú ilé ẹlẹ́ni ní ilé ẹlẹ́ni ń bẹ ní wọlé wọn ilé yín ò ní wà ní wọlé wọn o ilé yín ò ní wà ní wọlé wọn ah, ọmọbìnrin tí mò ń wo yìí ọ̀rọ̀ rẹ̀ lápẹẹrẹ hmm. lápẹẹrẹ eh, dákun bó o lè lè ṣe jẹ́ sí i. Ah, ọmọ bíbí inú ẹ nìyẹn. ọmọ bíbí inú rẹ ni. Ah, Eh. ọ̀dà òun ò wá àlàáfíà rẹ̀ mú wa. ọmọ bíbí inú ẹ̀ ni ọmọ ẹ̀. mo ń bọ̀ mo ń bọ̀ àwọn jẹ́kọ̀ owó ẹ̀ dáadáa ká kọ́mọ. <laughs> ìyá mi ajíbọ́lá ajímọ̀ jẹ nǹkan tó léegun mo dúpẹ́ lọ́wọ́ yín lóòótọ́ ni pé bá kú kọ́ kékeré bá kọ́ láyé àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń tẹ́wọ́ gbà lóde ọ̀run ni. Mm wo bí arábìnrin tó o bá fẹ́ jẹ́ èèyàn láyé ọmọ rẹ ní ọ̀sàtọ́nà rẹ. èmi mú bí ọmọ mi ni. àṣejẹ ni wọn ṣe bí n bá ti ṣe àṣejẹ náà tán ọmọ tí ó jẹ ni bọ́ bá ti jẹ́ ó ní àwọn àmì kan táwọn ìyá mi ò fi hàn mí tí n bá ti rá mi hùn ó ti là ó sì ti lu ọ wà láwùjọ àwọn ọlọ́lá ó sì wà láwùjọ àwọn èèyàn pàtàkì ó yá fọwọ́ rẹ kanlẹ̀ kó o kàyà rẹ lẹ́ẹ̀mẹ́ta. báyìí kò wá gbọdọ̀ pẹ́ mọ́ iṣẹ́ gbọ̀nsẹ̀ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí a gbọdọ̀ fi náà lẹ́yìn èmi rẹ kọ́ lájọ lọ ẹ wo bí ẹ fún mi níwọ̀n bá sẹ́kù díẹ̀ èmi ọmọ yìí àjọ délé agbára nǹkan láwọn àṣejẹ kan tí wọ́n pèsè fún bọ́ bá ti jẹ àṣejẹun ọ̀gbọ́ táwọn tó láyé tí wọ́n ti tẹ́wọ́ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ ti dayọ. mo ń bọ̀ wọn ò tí ì dé. ìwọ ọkọ lọ tẹ̀lé mi lọ. ọmọ pé obìnrin ò gbọdọ̀ bóbìnrin bẹ́ẹ̀ lè gbégun ọba àlù ni ó ṣàyẹ̀wò rẹ̀ ọmọ rẹ ni ó tẹ̀lé mi kì í ṣe wọ. ìdè ìdè mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ wọn ò tí ì dé ọlọ́run àwọlá pé mi ò mọ ẹ́ níbi kankan mo ṣoore fún ẹ á jẹ́ kí tọmọ yẹn jẹ kó jẹ kó dé ìdáhùn ọkùnrin balẹ̀ kò ní sí ìyọ̀nù bàbá tó gbà mí láre àmì gan ti jìyà. Ah, eh, eh. ọmọ mi kọ́. ọ̀nàrẹ́bù ìwọ́dà àkọsí tó sọmọ rẹ ọmọ rẹ ń jàsè jẹ lọ́wọ́ ni. ok ṣé mi lọ yọjú sí gbà. Ah, má dàn wo léwu o ọ gbọ́dọ̀ yọjú sí ọmọ rẹ nìkan àwọn ọdún mọlẹ ń bá ṣe pàdé lọ́wọ́ ni ọlọrẹbù ní àtàrí rí ọ àkí ọ yìí ọ. agbára tó rí ọmọ yà ní wàjú táyà tó bá jáde. o lè sùn dànù. tèmi ṣì máa dáa ṣẹlójú ayé báyìí ẹ kí mo ti lọ gbẹ́kẹ̀lé àáfàá tó ní kí n máa ṣàdúrà eléyìí ò ní ṣẹlẹ̀ àríyọ̀ ló fún mi lọ́ṣẹ ó ní orí òjijì ní máa pàdé ṣé eléyìí ò kì í ṣorí òjijì orí òjijì ńlá lélẹ̀ kò ṣe ìwé ẹlẹ́dàá mi mo dúpẹ́. bàbá kí lẹ̀ ń sọ nǹkan tẹ̀ ń sọ yé mi. nǹkan tí mò ń sọ yọ bíi ti bó. èkúrú tá a gbé fòòsà òòsà kọ́ ọmọ lòun ò jẹ́kù òòsà ò jẹ́kù o. akérèdọ́lù ṣàwọn oníjẹkuru tàbá pípẹ́ ìkuru wa dáadáa òròṣà àgbà náà ah, ọ̀dà pé tí mò ń sọ yìí ọ sọ ọ̀rọ̀ ọmọ tó mú wá wọn ti dàlú. wọ́n dàlú báwo. wọ́n ti gbà balẹ̀ lára rẹ̀. bàbá gẹ́rẹ́ iṣẹ́ yìí náà fẹ́ ṣe mistake ni ìyá kọ́ la fẹ́ lò ó mo mọ̀ pé wọ́n á ti gbà balẹ̀ ìyá dáadáa ọmọ ẹ̀ ṣe fọ́mọ ẹ̀ la fẹ́ lò ọmọ ni à ń sọ yìí. ìyá bíi ti bò alọ́mọ tó mú wá wọ́n ti la títì rẹ̀ ó sọ pé kìnnìkan wọ́n ti gbà balẹ̀ lára ọmọ tá à ń sọ yìí ọmọ kékeré yẹn. Ah! ọmọ kékeré yẹn ọmọ ọdún mélòó ọmọ tí ò ní kankan lára. ọjọ́ ń lójú. ah ibo la yé yìí lọ wọ́n ti design ọmọ yẹn. wọ́n ti já èmi tiẹ̀ wá gbìyànjú mo pé eégún ilé eégún ilé kọ́ ló wọn ọ̀já mi mo sì po sójà òsójà kọ́ mọ́ pa àwọn ìyá mi ajíbọ́lá ọmọ ẹ̀dùn ọ̀rọ̀ gbẹ́nu lédìí mọ́ róyúnmùyùnmù wọn ò dá lóhùn o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ mo rí i pé wọ́n ti dà lù. ọlọ́run ọba o ẹ <laughs> kò sọgbọ́n tẹ̀lé dásì kò sí nǹkan kan tá a lè ṣe sí o kílẹ̀ ò tó sún lónìí ọgbọ́dọ̀ mẹ́lòmíì tá a fi pààrọ̀ rẹ̀ wá bí bẹ́ẹ̀ kọ́ gbogbo ibi tó ti wọkọ̀ dé ọ̀fẹ́sẹ̀ ẹnì kọjá bẹ́ẹ̀ ah ó rí pépà ńlẹ̀ báyìí owó ló pè é. bàbá lẹ́ni ìran hmm. lẹ́ni ìran hmm. ọ̀dà mo ti bọ̀ ẹ jẹ́ kí mi tètè máa lọ ẹ tú òun lẹ ẹ sọ pé ẹ rí mi pé bóyá mo lọ ibìkan àtọ̀wọ̀n àtọ̀wọ̀n ẹ jẹ́ kí máa lọ ẹ jẹ́ kí mi tètè máa lọ kí ló tún ṣẹlẹ̀. àrékọjá ti tún bá àrékọjá ó ti bá ilẹ̀ tó tó sú ọmọ pé bí mo bá fẹ́ ṣiṣẹ́ òun ó láwọn nǹkan tí mo máa ń gbé sí lọ́rùn nígbà tí mo kó gbogbo oògùn sí lọ́rùn tán mo wá pa àwọn ìyá mi ajímọ̀jẹ nǹkan tó léegun nígbà tí mo pè wọ́n títí tí tí wọ́n kọ̀ tí wọ́n dáhùn wọ́n gbẹ̀mí lẹ́nu ọmọ yìí ni o. ẹ o ti kú ọmọ kékeré yẹn ti kú. o ti kú ọmọ yẹn ti kú. o ti kú ọmọ mi ṣàkíní. o ti kú ọmọ ṣàkíní. ìrọ ìrọ ìrọ kọ ọmọ yẹn kú o bàbá rẹ wọ mí lónìí bàbá rẹ wọ mí lónìí bàbá rẹ wọ mí lónìí. ọkùnrin kú ẹyẹ ọyẹ gbóhùn lẹ́nu rẹ̀ filẹ̀ filẹ̀ alọ́jẹ́ tájà ń jùrù wo bí ojúkòrò gbọ́dọ̀ pojúkòrò jẹ nímì sí àwọn ọmọ lótú ibẹ̀ ọyọ gbàrà yín kò mórílégbó ìgbóríré là gbóhùn soko bíro. báyìí lọ kò lọ o báyìí lọ ni kò lọ. yọ bàjẹ́ ọmọ tán bí lọ́jẹ̀ tí ọ̀sà wo àkìkí kàtìkàtì kí wàá nù ná ọ̀sá àtúrà gbogbo aláwọ̀ tó ń bẹ́lẹ̀ ilé mi gbẹ́gbẹ́ ọba sọ̀rọ̀ àtìdíbọ̀ lébà láwọn ọba sọ̀rọ̀ àtìdíbẹ̀ gbòògiri ewúrẹ́ mi ò sẹ́wìlá yọ ọmọ ẹranko dáná rú. wo bí ẹ jẹ́ wọ́n mọ̀ ṣé òun ti lọ kò lè rí mi mọ́. o ti ń pẹ́ jù ẹ jẹ́ wọ́n wọn lọ. o ti ń pẹ́ jù kí ni o tó sùn lónìí ni o bí bẹ́ẹ̀ kọ́ gángan sọ kutuku òwu sí ọ. sùúrù tó lọ́jà lè sòkúta jìnnà sùúrù tó lọ́jà lè sòkúta jìnnà ohun abáfoníṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ̀lá ohun abáfoníṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ̀lá àṣegbé kankan ò sí láyé àṣepamọ́ gan-an fúngbà díẹ̀ ni ọ̀tá fa sókè tó iná borí. ìgbà fi wíkà ṣóun la fi sọ bó ṣe rere ló bá ṣe ara sì máa yá ẹ bó bá ṣe bí ló bá ṣe ara sì máa lọ ẹ òun àbá fóníṣe òun àbá fàyè wá ṣe òun àbá ṣe títí títí ọ̀rọ̀ ìtàn ní bó pẹ́ bóyá. This is a story of my life. It's really looking so strange to me. What would I do? I say, what can I say? Let someone tell me. Strange but true. It is a story of my life. Firi, firi, oh. Firi, firi, lo Sheni Ṣe ni lójú firi. ìrísùúrù tó lọ́jọ́ lè sòkúta jìnnà sùúrù tó lọ́jọ́ lè sòkúta jìnnà ohun abáfoníṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ̀lá ohun abáfoníṣe ọ̀rọ̀ àìsàn ní bòdọ́là àṣegbè kankan ò sí láyé àṣepamọ́ gan fúngbà díẹ̀ ni ọ̀tá fà sókè tó iná borí. ìgbà àfihàn wíkà ṣóun la fi san bó ṣe rere ló bá ṣe ara sì máa yá ẹ bó bá ṣe bí ló bá ṣe ara sì máa lọ ẹ òun àbá fóni ṣe òun àbá fàyè wá ṣe òun àbá ṣe títí títí ọ̀rọ̀ ìtàn ni bó pẹ́ bóyá. This is a story of my life. It's really looking so strange to me. What would I do?